ìyá tó kọ ọmọ rẹ̀ sílẹ̀ ó ṣí ó táyà náà pa bàbá tó kọ ọmọ rẹ̀ sílẹ̀ ó ṣí ó tábà náà pa ìyá tó fìyà jẹ ọmọ rẹ̀ bàbá tó fìyà jẹ ọmọ rẹ̀ ìyá tó kọ ọmọ rẹ̀ sílẹ̀ ó ṣí ó táyà náà pa bàbá tó kọ̀ ọmọ rẹ̀ sílẹ̀ ó ṣí yóò tàbánú pa.